mo láìkì kí n ṣe correction lérí nǹkan pẹ̀lú ọgbọ́n àtòye o lè rí mi kí n máa búyàn àbí kí n máa dárúkọ èèyàn lórí social media àbí kí n lọ gbé fọ́tò èèyàn kí n lọ gbé sẹ́gbẹ̀ẹ́ kí n máa wá sọ̀rọ̀ rẹ̀ láìda láyé tí n bá yà gbé fọ́tò rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ mo fẹ́ yin ẹni ẹni àbí kí n fẹ́ ṣe correction fẹ́ nìyẹn tí ò ní mú èébú dání kódà ẹni tí èé ṣe mùsùlùmí arábìnrin kan tó wà ní diaspora tó pe orúkọ mi bí ó ṣe ni mo máa kí n dárúkọ tiẹ̀ náà jákujàku tí ètò ṣe mùsùlùmí mo ní láti gbé ẹni yẹn sẹ́gbẹ̀ẹ́ mi láti sọ pé ah sísítà wa nǹkan báyìí báyìí tẹ̀ ṣe tẹ̀sí báyìí ni tó bá jẹ́ pé ebu ni mo fi bú obìnrin yẹn yóò bú mi padà ni èyí tó fi wá ṣe apology pé àfàṣàkámẹ́ ah, ẹ̀ mọ́ bínú tóun náà wù ọmọlúàbí tó wù ẹlẹ́kọ̀ọ́ ṣé bí kiri kan lórí lára mi pé ẹni yìí kò wà violence why tí wọ́n tó pera rẹ ní mùsùlùmí tó ló ń bíjà àwọn àfáà tó mọ̀ wá sábẹ́ kọ́mẹ́ntì tó mọ̀ wá gbé ewu ó yẹ kó lè ronú ara rẹ náà ẹ máa béèrè question rédèrèdè kí ló kàn mí nínú tó ń béèrè yẹn kò kàn mí ẹ ara wa tó bá yẹ pé náà lálẹ́ abẹ́ ṣe mẹ́jà fi da Islam rú ẹ da Islam rú ẹ ká Islam jẹ́. ọ̀rọ̀ tí mo wá sọ yìí ẹni tí mo wá báwí lálẹ́ yìí kìí ṣe báwí àbùkù brọ́dà mi lẹni tí mò ń báwí wọn ò sì lè deny mi tán bá sì deny mi pé mi ṣe àbúrò àwọn èmi náà yọ̀sẹ̀ wọn á máa ń gbà pé wọ́n ṣe ẹ̀gbọ́n mi àmọ́ lọ́dọ̀ tèmi wàláì àti bàbá ń bàrígà o àtẹni tí mo wá bá tí gbogbo ayé náà ti mọ̀ tí wọ́n fi ìbínú sọ̀rọ̀ lónìí gbogbo ayé ti mọ̀ yìí pé ẹ̀gbọ́n wa ni wọ́n kí ni mo fẹ́ lò òun ni wípé ọ̀tọ̀ ni tí ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni tí brọ́dà wa yìí ń sọ ustaz wa àfa wa ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ kí ló jẹ́ kí n lò ó bẹ́ẹ̀ kí ló sì jẹ́ kí n rò bẹ́ẹ̀ kí ló jẹ́ kí n sọ tí mo sọ ni wípé ẹjọ́ wà ní ògo Ìlọrin yìí ni ṣé ń jọ́ tẹ́ ẹjọ́ dálẹ̀ sógógóró Ìlọrin lẹ́jọ́ dálẹ̀ ń jọ náà tó bá yẹ pé gogoro lọ́nilẹ́dọ̀jọ́ dálẹ̀ ajẹ́ pé jàǹbá lẹ ṣe fún wa tẹ́ fi gbà wá síbẹ̀ ó yẹ kẹ́ ẹ lè gbà fi ọ̀rọ̀ gogoro lọ wọ́n wọ́n sì kéré ẹ wá pè gogoro le gogoro lẹ pè wá sí ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run lérí ní tàbá ń ṣe tẹ́yà bá níjà ẹ fèsì fúnra ara yín ara yín ó yẹ kẹ́ tá a sì ṣe báyìí báyìí táyé sì dúró ndo nǹkan bàjẹ́ bẹ́ẹ̀ náà ni bàbá wa akéwùgbèmí wọ́n ń bẹ nínú ògo Ìlọrin bàbá wa lágòrò wọ́n ń bẹ ń bẹ bàbá wa eh, bàbá wa aṣẹ́wò Lukman aṣẹ́wò Lukman bẹ ń bẹ bàbá lágòrò bàbá lágbójì wọ́n bẹ ń bẹ gbogbo àwọn ọmọ àwọn ẹni ọlọ́run la kóra wa jọ síbẹ̀ òní tá à bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ bá wa ń fi ògógóró ròyìn irú wa yìí ẹ ti ń ẹ ti implicate àwọn tí wọ́n bí wa ní tẹ́yìn náà sì mọ̀ pé ńgbà tá a jọ wà ń bẹ̀ ní tó dáa la jọ gbé lọ́wọ́ ọ̀rọ̀ ẹnìkan péré náà ló yà wá táwa sì dúró nídò pé àní ṣàbòsí fáwọn tí wọ́n bí wa ta ni àní ṣe àbòsí. Si fún àwọn tí wọ́n bí wa mo fọ́lọ́n bẹ́ẹ̀ tó bá wà lérí program yìí tó bá jẹ́ ni ọlọ́run tó tọ́ tó sì láníyàn rí pẹ̀lú wa bá mi ṣíà program yìí dákun kódà ṣíà rẹ̀ lẹ́ẹ̀márùn ṣíà rẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá kọ́rọ̀ yóò rìn dáadáa. ẹ àwa àwa split ní títorí ọ̀rọ̀ ẹnìkan tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ lẹ́yìn tí ń bú bàbá wọn lọ́lá wọn bá lù lọ́rin tí ń bú bàbá wa chief imam of Ìlọrin ó implicate bàbá òkúta gidi la ilaha illallah ó bú ṣe adam ó bú ṣe abibullah ó bí bàbá wa ṣe kamalu din al-adabi gbogbo wa la mọ̀ ikú ni ibú wọn aláàlì ìlọrin kan tí eje ìyá rẹ̀ àti bàbá rẹ̀ jẹ́ lọ́rin wàláì kódà kí ìyá rẹ̀ má jẹ́ lọ́rin tí bàbá rẹ̀ bá fi lè jẹ́ lọ́rin ó yẹ kí inú rẹ̀ ó yìí ni. ẹ ń sọ̀rọ̀ pé ògo Ìlọrin ò láforíjìn àá àá la ilaha illallah ẹ̀yin náà mọ̀ wípé ṣùrùtù tauba nínú ṣẹ̀ríà àkọ́kọ́ ni anadam kẹ́ni tí ẹni tó tó ẹni tó tó kó nadam. kí ni wọ́n ń pè ní nadam òun náà ni kó kábàámọ̀ wípé a ní tí mo ṣe yìí ò dáa ẹ sì mọ̀ wípé wọ́n ní yàtú ẹlẹ́ẹ̀kejì wọ́n ní yàtú aláya òun da ilà zambi ẹlẹ́ẹ̀kejì ni kéèyàn wá láníyàn wípé òun ò ní padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ ẹni tí ò bá ní ṣe nǹkan mọ́ tó bá ṣẹ̀ tó bá wá mú pé á lágbájá ọjẹ́ ẹranjẹ́nu sasùn olè ni ọ́ ọmọ àlè ni ọ́ kódà gbogbo ti ń sọ nínú ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ń bẹ̀ ìwọ lọ jì tí ẹnu ń bá jẹ́ ẹni tó ní làákàyè tó lẹ́kọ̀ọ́ tó ní ládàbí tó sì rẹ́dì pé òun fẹ́ wà rìmọ́sù òun ò ní ṣe kínní yẹn mọ́ ó bọ̀dọ̀ máa wò kànbọ́n ni kò sírun tí wọ́n lè sọ sí nínú ọ̀rọ̀ ó bọ̀dọ̀ máa sunkún ìbànújẹ́ ni wípé ha èmi náà mo sì wá ṣe ní ò dá báyìí ẹnìyẹn bọ̀dọ̀ wà nínú ìbànújẹ́ ẹni tẹ́ ẹ wá ń sọ wípé wọn ò láforíjìn lédi rẹ̀ yìí ayé ń bú wípé ń tọ́ ṣe yìí ò dáa ń sì ń jáde ń sì ń fèsì ń jáde ń sì ń fèsì sẹ́niyẹn wà ní mọ́sù so ní níyà aláyà uda ilà zambi so ní ń jáde ń fèsì àwa tó yẹ kó o máa bẹ̀ ipò ẹ má bínú ẹ foríjì mi mo bú bàbá yín tòótọ́ ó dá wa kọjá ó wá rán èèyàn lọ́dọ̀ àwọn bàbá wọn sáwọn bàbá wọn wà láwọn kọ́ làwọn bí wa ni ṣé wọ́n wà láwọn ò mọ̀ pé àwọn là ń bìjà ni tí wọ́n fi wá ẹ wá fi dá wa kọjá lọ́dọ̀ wọn ẹ jẹ́ ká gbé e sí làákà yìí ká bẹ̀rù ọlọ́run gbogbo mi wọ́n ṣe ń lọ ọbẹ̀ náà bí wọ́n ṣe ń ṣe gbogbo ẹ̀ kó sẹ́yìn yìn torí wípé ẹni tí ó ṣẹ̀ yìí ó ń rò onírò wípé ní bóyá tóun bá bẹ̀bẹ̀ òun ti wá rí dípò ara ọmọlúàbí èrònú bẹ́ẹ̀ ọmọlúàbí tó bá ṣe àgbàlagbà tó bá bẹ àgbàlagbà ó ra yìí fúnra rẹ̀ ni kò sa kò tabukú rẹ̀ kò kabukú pé àgbàlagbà ni mo sẹ̀yìn ẹ dákun ẹ má bínú sáà ẹ foríjì mi mo fọlọ́ mi ẹ má bínú kéèyàn wá bẹ àgbàlagbà kò tabukú rẹ̀ kéèyàn wá lóun bẹ àgbàlagbà kó o sì tún máa ṣe wọn lábùkù ẹyin bàbá wa ẹ mọ́ bínú ẹ foríjì mi lórí àsọlé tí n bá sọ lérí ọ̀rọ̀ yín èwo kankan lójú ó lówó ọ̀rọ̀ ṣé bí tani yìí lòun jà fún ṣe bọ́rọ̀ ẹ mọ́ ṣẹ̀bọ ni ta ló kẹ́bọ mọ́ lọ́wọ́ nu wọn táàfì sọ wípé ní ìyún lójú ọ̀rọ̀ ta ló ká fọ́ wa nà ìmọ́ lọ́wọ́ nu àwọn bàbá yìí táàfì sọ wípé ìyún lójú ọ̀rọ̀ tó bá jẹ́ pé àfọ̀n jálàbí lẹ́lẹ́ fẹ́ àtáàkì ṣé bàbá mudiru mẹ́ríkàsì ń ṣe jálàbí ṣé bàbá ṣé ádámọ̀ ń ṣe jálàbí ṣé bàbá ṣé kàmẹ́lùdín ní ṣe jálàbí sáfà ń sọ̀rọ̀ ní ṣe jálàbí àfọ̀ àgbà sàkámọ̀ sí wọ́n ń ṣe jálàbí gbogbo àwọn àgbàlagbà wa ni ta ló ń jálàbí nínú wọn. èmi support kí wọ́n eradicate gbogbo tí máa ń jẹ́ ọ̀dọ́ àfà tí ń fowó kọjá làbí ṣe four one nine tí fi ń pààyàn lẹ́kún kájọ tákù wọn kájọ jagun yẹn délẹ̀ súnmọ́bí la ilà azim tẹ́ ẹ bá rí àfọ̀njálà èmi gẹ́gẹ́ fúnra mi ogun tí mo ti jà lábẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ àwọn àfọ̀njálàbí tí wọ́n ń gbá àwọn èèyàn lójú tí wọ́n ń fi tí wọ́n ń gbá àwọn obìnrin àwọn obìnrin olóbìnrin lára tí mo ti jà lábẹ́lẹ̀ fúnra mi wà láì kò kéré tí mo sì láwọn evidences lọ́wọ́ tó pọ̀ ọ̀rọ̀ jálàbí kọ́ là ń sọ yìí a wá ń sọ pé kéèyàn èèyàn ṣàìdá kò wá bẹ̀bẹ̀ lọ́nà tó yẹ kó fi gbà bẹ̀bẹ̀ a wá fẹ́ fẹ́ sí òfin gbé ẹ wá ń sọ pé àlẹ́mì ìdáríjì ẹ bẹ̀rù ọlọ́run tó wáyé pé nìkan míì tá a fẹ́ gbà lábẹ́ kíní ju pé a fẹ́ fọ ọkọ̀ àwọn bàbá yìí máa lọ gbogbo sẹ́ẹ̀rí tá a ṣe láyé kọ́lọ́run ó dá lù wá láyà. ọ̀rọ̀ yìí làyín wá dúndò wípé ẹ̀yin àti ẹni yìí ti dọ̀rẹ́ kí ni irú ọ̀rẹ́ tí ìbá ṣe tó lè tó kéèyàn fọ ọkọ àwọn tó bí ni mọ́ kéèyàn fọ ọkọ wọn mọ́ abẹ́lé abẹ́kálùkù afẹ́mọdódò pé ṣé àdámọ́ kàn wá torí pé àwọn kan ni wọ́n bí wa biologically sheikh habib baba amudiru merkaz àwọn kan ni wọ́n bí wa biologically sheikh ahmed kọ́ ló bí wa biologically ẹ́ baba òkúta agídí kọ́ ló bí wa biologically ṣé n ta fẹ́ mọ̀ ṣe nu ẹ jẹ́ ká gbàgbé pé ẹ jẹ́ ká gbà pé ẹ jẹ́ kí gbogbo lọ lè mọ̀ wípé a ní kúrì kan o tó máa ń sọ wípé ọmọ Ìlọrin a ní fàárí kan o ju àwọn bàbá yìí lọ gbogbo tẹnikálùkù yìí jẹ́ lónìí láyé àti ní gbogbo àyè tẹ́ ẹ wà ọkọ̀ àwọn bàbá àlùbáríkà wọn ni wọ́n fi ń pọ́n yín lé ni wọ́n fi ń ṣe yín lóore kí ló dé hmm? kódà ọ̀rọ̀ ń wá wà ńlẹ̀ ẹnìkan ò sì mú yín sí i níjọ́ tá a jọ sọ wípé ẹni yìí a fẹ́ mú o tẹ́ ẹ ti sọ wípé ní ẹ̀yin ò lọ́wọ́ sí i àjọ jà kò sí nǹkan kan àmọ́ ká sọ̀rọ̀ nínú nínú meeting kí ó padà wá di ti ń líìkì síta in tó fàjànú o tí wọ́n fi yọ àwọn tí wọ́n yọ kó ní ògo Ìlọrin in tó fa ìjànú tí wọ́n fi yọ àwọn tí wọ́n yọ kúò nínú ògo Ìlọrin ìyún wa lọ bẹ́ẹ̀ kò síjà kò síkan kò sáròyé nígbà tó yá làwa ń gbọ́ fìnnìfìnnì ọ̀rọ̀ yóò sun nítorí mi rò pé ó dáa jù fọmọlúwàbí láyé ni pé tán bá fi allegation kàn ọ́ jáde síta kan explain fáyé mú evidence rẹ wá kó ṣàlàyé lórí ẹ̀ èyí sọ̀rọ̀ wípé ẹ wọ́n lọ gbé wọn dìde wọ́n sọ pé tí wọ́n bá gbé wọn dìde náà tèmi bá mọ́ màá jáde màá sọ̀rọ̀ wọ́n gbé wọn dìde ní òní ọwọ́ mi rè funfun nẹ́ni àwọn tó gbé wọn dìde lójú ó tì èyí bínú wípé wọ́n ní kéèyàn wá sàkáǹtì tọ́ bá ti mọ́ wọ́n fi ọjà treasurer nínú ẹgbẹ́ wọ́n á ní àlàyé wá sàkáǹtì ọ̀wá ń bínú kí ni bínú nú ẹ̀ kò tó bínú ṣebí kò sàkáǹtì ni kó dẹ̀ jàre kó dẹ̀ mọ́ tó bá ti mọ́ àkọ́kọ́ ìfàní méjì ìfàní méjì lọ rí mẹ́ alákọ̀ọ́kọ́ ni pé ní you are vindicated ayé ó mọ̀ wípé ẹni yìí mọ́ gbogbo fìrìfìrì mi ti máa ń bẹ lábẹ́lẹ̀ wọ́n sọ fún ọ wípé alhamdulilayi ẹni yìí èèyàn mímọ́ ni torí sojú gbogbo wa ló fi sàkáǹtì ó sì yege ní tèmi mọ̀ ẹ̀ lọ́mọlúwàbí nù ẹlẹ́ẹ̀kejì nfààní tó tún wá níbẹ̀ ni wípé yàtọ̀ sípò mọ́ ó tún wá ríbi jèrè ọ̀rọ̀ lára àwọn tí wọ́n ń gbé ọ nídìí pé ẹnu yín gbùrùn gbùrùn ṣe bó lè lẹ mí <coughs> ní tó ti ṣẹlẹ̀ sẹ́mi rí ni ní kìríjì bárò lòlùmí wọ́n fi mí ṣe treasurer ẹnìkan wá ń bẹ nù jẹ̀mọ́ wa ìmọ̀ tọpinpin gan mo wá kó owó dání ìgbà yẹn dẹ̀ ní àìlò báńkì ọ̀rọ̀ tí mò ń sọ yìí bíi twenty five years kíta níjẹ́ twenty five bíi thirty years no bíi twenty five bíi twenty five years wọ́n wá kó owó lékéwù yẹn wọ́n wá kó sí mi lọ́wọ́ mo máa ń kó owó yẹn sáàrin fódà kan báyìí àti ìwé gbogbo ẹ̀ ó wà ń báyìí ibẹ̀ ni mo máa ń kó owó yẹn sí owó yẹn ti wá pẹ́ nílé mo sì wà nínú ọmọ kan tí ọlọ́run tètè ní kí ọlọ́run ṣàánú nípa pé ká tètè mọ rí owó fi ṣe bùkátà ọlọ́run tètè ṣàánú mi ìfisí làfà wàláì fàámà bí ní ìmọ̀tò rọ́bì kàfà àdìs pé ọmọ jíjí ayé ọlọ́run tètè ní kí ọwọ́ mi jí sí pé kí ẹ tètè mọ rí owó torí pé ọlọ́run kẹ́mi pẹ̀lú ká lo wọn kíkí alukur'an àwọn èèyàn máa bẹ̀ mí lóde wípé ẹ wá bá wa kí alukur'an mo ti ń ké quran látọmọ ọdún mẹ́ta ìgbà mi bẹ tán bá invite mi sí mọ́lúdì mi nínú ìlú mi láti lọ ni wọ́n wàá gbé mi pé yóò bá wa kí alukur'an nínú ìlú mi tí n bá lọ ìlú yẹn tó bá yẹ pé mọ́lúdì alẹ́ ni mo lè ti sùn kí wọ́n tó pe ẹni tó ké quran mo lè ti sùn látago mẹ́sàn-án ìgbà tó bá padà pé ọmọ tó bá ké Kùránì ní Yusuf Muhammad Awwal Asakama wọ́n mọ̀ jí mi lójú oorun pé yáyáyá wọ́n ti náà wá ké Kùránì tí n bá ké Kùránì yẹn mi nímọ̀gbà tí mo ké ó lè díjọ́ kejì kí n tó bá owó ní àpò mi tí àpò mi ó ti kún gèlè mọ̀ wípé àṣe ìgbà ó mú padà ké Kùránì pé ọmọ tí ń sèso sún ké Kùránì ọlá pé Kùránì yẹn ti dúró lórí màá máa ké Kùránì látojú oorun so mo jẹ́ bí ọmọ yánú bí a bà mí ọmọ pé irú ọmọ kékeré yìí ẹwọ kùránì ṣe dá lẹ́nu rẹ̀ súra mélòó sì ní bẹ lágbára èèyàn àlàyàtàlà ní ìsáni hínú mí dàrí láwọn àǹzánná alàlùkùrà àná alàjábàlì làkọ́dé sọ̀dákọ̀ lọ rọ̀súlà urúhùyà bìlà àkè hemi tanzilu likitabi min Allah ilẹ̀ aziz ilẹ̀ àkè ó gba àwọn àyà yẹn ó ti wà lórí mi láti kékeré ìyẹn ló fa ìtètè jí sí ìmọ̀ rí tọrọ kọ́bọ̀ mi pé àwọn èèyàn mọ̀ ní wàá bá wa kí Quran wàá bá wa kí Quran màmá tó sì bí mi ọlọ́mọ́sà bá ń kẹ́yà mi wọ́n á bá mi máa tọ́jú owó yẹn má bá ti rí kíní kan ní owó rẹ̀ ṣe ń bọ̀ ra kíní wọ́n bá mi rà á tí wọ́n bá ra kíní wọ́n bá mi títí tí mo fi gbọ́ngbà à ń kówó mi dání ìyẹn tètè jẹ́ kí ọwọ́ mi tètè máa jí níjọ́ ọdún tí mo bẹ̀rẹ̀ sí ní wò pé kì í gbé family house mo wò pé owó wà lọ́wọ́ mi àyẹn lè ṣe táìsì sínú ilé mo lẹ tiles nínú family house mo ń gbé bẹ́ẹ̀ mo tún wò pé ó yẹ kí n lè dá generator ra i pass my eh, i pass my labour ẹ má jẹun ka ọgbẹ ibi tí mo ń lọ ni wípé ẹbí mi wá sọ fún mi tó mo láìkì football kí ni díìṣì ńlá ńlá ohun tá a máa fi ń wo bọ́ọ̀lù lérí free to hear free to hear mo wá lọ lè ṣe díìṣì yẹn two point four two point four size mo wá ṣe díìṣì mo wá rí satellite ìyẹn wá ń wo bọ́ọ̀lù nulẹ̀ mi àwọn installer tí wọ́n bá mi ìstọ́ọ̀lù eh, satellite yẹn lọ́wọ́ àjọ ń ṣe tá a gbé tẹlifíṣàn kọ́lọ́ọ̀dì eh, sharp níjọ́ tọ́mọ kékeré ò tí tó lo tv mo ti ra tv tv yẹn là á fi ń sẹ́ẹ̀tì eh, installation yẹn ní ọ̀kan nínú àwọn ẹni tí mo ní máa ń tọpinpin yìí ló bá bá mi ń bẹ̀ ó bá ní bó wa ni kẹ̀kẹ́ èló ni wọ́n ṣe kíní ìmọ̀sọ yìí rẹ̀ fún èló lélẹ́ ìmọ̀sọ yìí rẹ̀ fún èló ni tí ń tẹ́lẹ̀ ìmọ̀sọ yìí rẹ̀ fún wàláì sọ́bì láì làzim ó dijọ́ kejì báyìí bí wọ́n ṣe ránṣẹ́ wá nù pé tọ̀ wọ́n ní kí wọ́n ṣe tó bá dijọ́ sunday kí wọ́n ṣe àkáǹtì owó ilé kéwù mo ní kò sí problem ẹ̀mí mi wá sọ pé why tó jẹ́ pé àsìkò yìí ni wọ́n ní kí wọ́n ṣàkáǹtì àti ìparí ọdún ah, kí ló ṣẹlẹ̀ definitely lágbájá tó kọjá yìí ti ń béèrè pé lónìí kìíní èlò ní kìíní òun ló fẹ́ tọpinpin mi ah, bísímìlà tó bá di sunday ọlọ́run jà ju sunday lọ. kò tí ì di sunday lẹ́nìkan tí wàá bá ń gbé ah àwé lọ wá owó o lágbájá tí wàá bá gbogbo wa o wípé owó wa lọ fi ṣe sátáláìtì o mo ní àmọ́ ah, arẹ́rìn mo ní àmúlẹ́mí ah, náà ti mọ̀ pé òun ni àmọ́ kò sí problem ó wá dijọ́ sunday kódà yìí lọ yẹ owó yẹn wò pé ṣé mẹ́ńbẹ́ àbí òsínbẹ́ ó di sunday báyìí mi kàn gbé owó yẹn lódìdí ó di meeting ìdè meeting báyìí mo ṣí fáìlì báyìí wàláì súnmọ́ bíi ilá ilẹ̀ yìí ilá ilá ilá mo fi ọba téyè pè jẹ́rìí rọ mo fi búra àwọn tá a jọ jẹ́ kìrìjì báàrò olómi sàkàmà wọ́n mọ̀ tí wọ́n bá ń wo láìfì yìí wọ́n mọ̀ testify sọ̀rọ̀ tí mo sọ yìí gbogbo owó yẹn owó yẹn ti lẹ̀ pọ̀ mọ́ra owó yẹn ti ń bàjẹ́ à ń sí báyìí owó yẹn dẹ̀ ń já torí wípé mi ò débi owó yẹn láàrin ọdún kan wọ́n lọ́ọ̀yì inú mi dùn inú mi dùn gan so asára o yẹn àríkà àríkà gbogbo bó ṣe lẹ̀pọ̀ náà tí mi ti já láàbọ̀ yẹn àríkà pé ẹyọ kọ̀ọ̀kan lélẹ́yìí eléyìí àti eléyìí lẹ̀pọ̀ àmọ́ rẹ̀ ní níbí báyìí a owó yẹn sẹ́ẹ̀tì débi pé owó yẹn fi pé wọ́n wá ní Allahu Akbar wọ́n wá padà wá ń mi pé wáì tó náwó yóò yẹ kọ́ ọmọ náà ní ti bówó jẹ́ kò sí báǹkì wa mo ṣẹ̀ṣẹ̀ wá rí ibi gbòrùngbòrùn ẹni ẹni yẹn ẹni tó lọ tó lọ tì wọ́n mo wá rí ibi gbòrùngbòrùn ẹnu rẹ̀ wípé mo mọ wọ́rọ̀ yìí ṣe jẹ́ o ẹni tó sì sọ mo mọ̀ àmọ́ ọlọ́run dójú tì ọlọ́run ti bá mi yẹ̀yẹ́ alhamdulillah i'm vindicated ìtẹ́bírò pé ó tọ́ sọmọlúàbínú kí wọ́n ní kéèyàn wá ṣàlàyé nǹkan lówó tí ń bẹ lọ́rùn rẹ̀ kó o sì bọ́ síbẹ̀ kó o ṣàlàyé rẹ̀ kó o wá wà vindicated lójú aráyé kí gbogbo èèyàn lè ní trust nínú rẹ̀ kó o tún wá rí bí gbùrùgbùrùn àwọn tí wọ́n bá ń ṣe jàǹbá àwọn. khalas ọ̀tọ̀ wá ní tí wọ́n ní kẹ́ ẹ ṣe wọ́n ní ọmọ kẹ́kẹ́ Kùránì ọlọ́tọ̀ lọmọ tẹ́ ẹ gbórúkọ rẹ̀ jáde mo fọba tó dá mi búra ọlọ́run ṣe mí lẹ́dàá kan tó já sí pé ní tán bá gbé ọ̀rọ̀ wá fún torí pé mo rí ìrírí ayé inú ilé tí mo gbé bí ayé kan ni ilé tí àwọn ọmọ kéwu máa ń wà ń bẹ̀ ìran oríṣiríṣi ìran bẹ́ńdẹ̀ wà ń bẹ̀ ìran kútọ́nú wà ń bẹ̀ láwọn àjàṣẹ́ ìran gbogbo ìran tí ń bẹ ní nàìjíríà ní wa máa kéwu inú ilé wa ẹni tí wọ́n mú wá láti kaduna ẹni tí wọ́n mú wá láti ọ̀yọ́ ọ̀ṣun òṣogbo ìbàdàn ìkìsí ìsẹ́yìn gbogbo ẹ̀ iléṣà ìníṣà gbogbo ìkírun gbogbo ọmọ ẹbẹ̀ ní bẹ́ẹ̀nu lé kéwú ní sàkámọ̀ tí wọ́n máa wá kéwú tí wọ́n gbèrú wáàkì ayé kan níbẹ̀ ní àwọn ayé tó jẹ́ pé ẹ mọ̀ wò pé tí n bá mú ẹnu lé ìrírí ayé mi báyìí ló mọ̀ wò pé ràá sínú ayé yìí náà lọ ti sáré rí ìrírí ayé tó tó ẹ̀ torí wípé níbi tí mo gbé bí ọjà ni oríṣiríṣi ìwà ni ìran kọ̀ọ̀kan máa ń wù oríṣiríṣi ìwà ni ọmọ kọ̀ọ̀kan ní so mo ti ní ìrírí ayé gan nípa ìwà èèyàn àti nípa so ó ti wá jẹ́ kí n mọ̀ wípé ní tí wọ́n bá gbé ọ̀rọ̀ wá báyìí ó ṣe dédé ọ̀rọ̀ àlùkòrán á ní pé inja akùnfà síkùnbì nábà ìfàtàbà yánu àǹtùsí lẹ́tì bá gbé iye ọ̀rọ̀ yẹn wò wò ó sọ̀tún gbogbo bí wọ́n ṣe ń pariwo láti jó ni wípé ní nasirudini ni Nasirudeen kọ́ bọ̀dá kìnìún kan ló mú lọ bọ̀dá kan kọ́ bí mo ti fọ́ lẹ́rọ́ tí ń wo nítorí pé mi dá sí controversial issue ẹ wo gbogbo jó ni tó ń fa ọ̀rọ̀ mufti èmi náà lópinion mi bọ̀ mo wò pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọkọ̀ yẹ kí gbogbo wa péèjì míì lórúkọ Sheikh Sakama Online TV tí wọ́n á fi péèjì òun bú Mudirul Markaz ìgbà yẹn lẹ torí tí mo jáde wípé èmi kọ́ o bàbá ìtúfàsìkò yìí sọ fún yín náà ẹnìkan ti lọ open Sheikh Sakama Online TV followers rẹ̀ ní ó wà ní under hundred àbí after hundred ó ṣeéṣe kó ti lé hundred báyìí ẹyẹ èèyàn ẹ mọ tẹ̀lé o tẹ́ bá ti tẹ̀lé ẹ lọ́hùn friend ẹ ẹ lọ́hùn follow rẹ̀ mo sì ń bẹ gbogbo ẹ̀yin tẹ́ wà bí ẹ lọ lè bá mi rìpọ́ọ̀tù péèjì yẹn ẹ jẹ́ kí àwọn Facebook mọ̀ wípé orúkọ olóòkọ ní ń lò fọ́tò ń fọ́tò gan ló tún fi síbẹ̀ ẹ dákun yín tún sọ yẹn fún yín nù. tẹ́ bá ti wo péjì tèmi ẹ ti rí sixty two thousand followers upper òní mẹ́mbẹ́ tèmi nu títí ẹ̀yìn ẹni tó bá ti ṣe tó bá ti tẹ̀lé lẹ́gọ́fà kó lọ lè hàn fọ́lù rẹ̀ ẹni tó bá ti rí ẹ lọ sáàchì fún un tẹ́ bá ti rí tiẹ̀ ẹ́ rí hundred followers or over hundred followers ẹ lọ lè bá mi rìpọ́ọ̀tù péjì yẹn mo fà nábì bẹ̀yìn gbogbo ẹ tó bá bá mi sí lágbára ọlọ́run ayé ò ní jí rẹ lọ alibarikọlá la ilaha illallah so kí ni mo fẹ́ lò òun wá ní wípé nígbà tí wọ́n wá ń bú mùdúrù mọ́díkàsì yẹn lẹ́ tó rí i pé mo jáde ibi tí wọ́n lọ ní wípé àti ọ̀rọ̀ yìí mọ̀ọ́mọ̀ Nasiru ni o mọ̀ọ́mọ̀ Nasiru kọ́ o mi ò jáde sí i àwọn èèyàn tí wọ́n ń pè mí mo ní kò kàn mí àwọn èèyàn tí wọ́n ń pè mí mo ní kì í sọ̀rọ̀ mi mo láwọn kan ti take over ọ̀rọ̀ ni ẹ jẹ́ kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ tó bá jẹ́ pé àwọn tí wọ́n àlẹ́jì àfáà yìí ni wọ́n bá wà lórí right ọlọ́run ó fi hàn wá tó bá jáfa yìí náà ló saburú tó tọ́ ọlọ́run ó fi hàn wá torí wípé kò sínú àládà tèmi kí n máa kọnu bọ́n tí ó kàn mí tì ní evidence lórí ẹ̀. E ní í ṣe ẹ rí i pé pàjáwìrì ní fídíò inú yàrá mi ni mo ti ṣe ilé ni mo wà inú ilé ni mo wà inú rúùmù mi ni mo wà ẹ rí i pé fídíò yẹn náà yín ṣe bàlàbàlà ẹ bá mi manage ẹgbẹ́ yín tẹ̀ owó yóò clear so nídìí eléyìí ọ̀rọ̀ yẹn wà ńlẹ̀ ìyẹn ni wọ́n wá pe brọ́dà wa wípé ẹ wá ṣàlàyé wá ìkìlọ̀ kan ògo Ìlọrin kí ló dé tó fi jẹ́ pé ní ògo Ìlọrin lẹ̀ ẹ́ wá ń bú lẹ̀ ń pè ní ológogoro Ìlọrin kí ló dé tó jẹ́ pé pírẹ́sidẹ́ǹtì wa òun lẹ̀ ẹ́ wá ń bú ẹsẹ̀sẹ̀ wá rántí nísìnyí wípé wọ́n béèrè mọ́tò lọ́wọ́ ẹni tó parọ́ pé wọ́n fẹ́ gba mọ́tò lọ́wọ́ òun ẹsẹ̀sẹ̀ ṣé dandan ni tá a bá ń bára wa jà ká sára bú fúnra wa ni. ṣé dandan ni ká ṣe àràbù fúnra wa ni. Eh? mo fi ọba tó dá mi búra mo fi ọba tó dá mi búra mo fi ọba tó dá mi búra ní ẹnu ìgbà tí mo súnmọ́ alhaji wa murtado adio baba ń bàrígà lẹ́nu ìgbà tí mo súnmọ́ wọn lẹ́nu ìgbà tí mo súnmọ́ wọn ẹ lọ lè wádìí èmi gangan dáadáa wípé irú èèyàn wo ni mi irú èèyàn wo làwọn tí wọ́n bí mi irú kí ni wọ́n fi tọ́ mi ẹ lọ lè wádìí. ẹ lọ lè wádìí dáadáa pé ǹjẹ́ ẹ lè kàn rí mi kí kan máa báyàn kan la ilaha illallah mi lọ́rẹ̀ ọ̀rẹ́ tí mo ní náà ní gbogbo ayé mọ̀ òun náà ni àfáàríbidé sí àti gbogbo rọ́bítọ̀ mi ò lọ́rẹ̀ jù bá ń lọ mi yíyan ọ̀rẹ́ kí torí wípé ni mo máa ń sọ èèyàn bá ṣe gan mo sọ àbábà rígà gan kí n tó máa bá ṣe wàláhìtàláì mo sọ bàbá Bariga kí n tó mọ bá bàbá Bariga sí ìgbà tí mo súnmọ́ bàbá Bariga mo ní pé la ilaha illallah muhammadu rasulullah gáì máa tẹ̀lé mi máa ń pè bàbá Bariga wàláì gáì máa fà ni mo máa ń pè ìmọ̀ wípé ẹnìkan tó ní àníyàn dáadáa báwọn mi ì gbowó lọ́wọ́ bàbá bàbá Bariga ò fún mi lówó bàbá Bariga èmi náà sì fún wọn lówó bàbá Bariga ń ná àrísìkí rẹ̀ lérè ògo Ìlọrin ni tẹ́nìkan bá sì tún bun bàbá Bariga nínú àwọn èèyàn tiẹ̀ tán tó ń pòun lówó yóò sì tún kó wá fún ògo Ìlọrin pé tọ̀ lágbájá fún wa lówó tá àmọ̀ ìgbà tí wọ́n fún owó tá àmọ̀ ìgbà tí wọ́n fún yóò kó wá kí ní yẹn jẹ́ kí n mọ̀ pé yes ẹni yìí a ta máa ń sọ̀rọ̀ wípé ní èèyàn ní àníyàn ó sì ní iṣẹ́ dáadáa ní iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ àwọn ẹni ọlọ́run èèyàn ò lè dá a tán ìsọgbọ́ bàbá Bàríkà dá hundred percent àmọ́ wà láàyè ẹni tó bá ti kọjá fifty percent àká kí ikú sẹ́ ká ṣe sàmọ́sángúdù rẹ̀ bí a sorúkọ oyè tán fún bàbá wa ọ̀kan lọ́mọ ah mo kí bàbá Bàríkà kú sẹ́ bàbá Bàríkà ò fún mi lówó kódà nígbà míì tó ń bẹ tó ń sọ pé a nídìí owó báyìí o gbogbo ọmọ ògo lọrin oníkálukú donate tó bá ní àwa náà tún máa dá sí ni àmọ́ owó bàbá ń bàrígà tí ń ná sí ògo lọrin wàláhì bàwà sábà wàláhì kí ló dé tó jẹ́ pé tíjàmbá ti wá dé àfi. ó ẹ wá jẹ́ kí n sọ fún yín mi ìmọ̀ sọ̀rọ̀ yìí o mi ìmọ̀ sí o àmọ́ mo fẹ́ mo fẹ́ assume ok ustaz wa yìí ń sọ nínú fídíò wọn léni wípé bàbá ń bàrígà ń tọpin ẹ dákọ̀ ẹ bá ń like ẹ bá ń like ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ love and like wọ́n flag flag program yìí ẹ bá mi tẹ love and like love and like love and like wọ́n flag flag program yìí ẹ kó sáré já wálẹ̀ láti three hundred láti three plus ó sáré já ṣé ẹ bá mi ẹ bá mi tẹ love and like ẹni wọ́n ń tọpinpin yín káàkiri ókè ẹ̀yin náà jẹ́ ká gbé e sí òṣùwọ̀n èèyàn jẹ́ president fún Ògo Ìlọrin Ògo Ìlọrin sì gbé ìyá alálùkùránì lọ kóòtù nítorí pé wọ́n bà orúkọ bàbá wa Òkútagídí jẹ́ wọ́n wá fi ìyá yìí lẹ̀ Ògo Ìlọrin láwọn ò ṣe kéèsì mọ́ bàbá Òkútagídí láwọn ò ṣe kéèsì mọ́ wọ́n wá yọ̀ǹda ìyá ìyá ìmọ́lẹ̀ islam wá tàn sí ìyá ìfúnra rẹ̀ ìyá ìwá ló ń gba islam àtàrà ìgbé àfọ́ òkúta gidi àti gbígbé lọ kóòtù tó gò lọ nígbé ìyá lọ kóòtù lọ́lọ́run fi wá ní káyọ̀ rí i pé ìyá gba islam wọ́n wá ń fún ìyá yìí ní nǹkan láti ìǹkí àyín àá wá ń gbọ́ fìnnìfìnnì pé nǹkan ò dọ́dọ̀ ìyá yìí lóòótọ́ ní tilẹ̀ tọ́lọ́run ògo Ìlọrin kọ́ ló ń rán ẹnìkan kan ṣẹ́ pé kó gba nǹkan fún ìyá yìí àmọ́ ìyá yìí àmójútó rẹ̀ wípé ó gba Islam mọ́nítọ́rìn rẹ̀ ògo Ìlọrin lè dá sí pé kí ni problem tẹ́ tún ní kí ni ti ń ṣe yín kí wọ́n wá wádìí lọ́dọ̀ ìyá yìí pé agbófinrifin báyìí gbọ́ kí ló ṣẹlẹ̀ só ti burú jù fógo Ìlọrin só ti burú jù kí bàbá ẹ pé mo ní mo assume ní mi mọ̀ bóyá bàbá ń bàrígà pé bàbá wa oníkan aláàjì wa ṣé oníkan ọlọ́run jò dáa fún bàbá yẹn bàbá olóríire tí máa ń ṣàánú àwọn èèyàn àáfàá tí máa tọrẹ àáfàá tí ń ṣàánú àfẹ́ ẹgbẹ́ rẹ̀ àáfàá tí ń ṣàánú ẹni tí ò ní ẹsẹ̀ ẹ̀yìn tẹ́ bá mi tẹ love and like ẹ má bá mi tẹ mẹ́jọ flag program yìí àáfàá tí ń ṣàánú ẹni tí ò ní bàbá wa ṣéwò nìkan ọlọ́mọdé wọn wálẹ̀ láéláé ọmọ bàbá ìmọ̀ọ́mọ́ àgbà ni wọ́n nílọrin ọlọ́mọdé bàbá ṣéwò oníkan ọlọ́mọdé wọn wálẹ̀ láéláé ọlọ́ba kẹ́ bọ́dà wọn bàbá ìmọ̀ọ́mọ́ maraba lálẹ́ ìlàhà ìlàlà kó kẹ́ gbogbo àwọn àgbàlagbà tó bí wọn afáàdáadáa làfáà ni ẹni bàbá ń bàríkà pè wọn kí ló burú ń bẹ́ẹ̀ ipe kí wọ́n pè wọn ṣebí tí wọ́n bá pè wọn ṣebí wọ́n clear yín ni ẹ̀yin ló tún wà vindicated tẹ́ ẹ̀ bá láburú kí ló mẹ́mẹ́ tó bá sì nǹkan mí mẹ́ kí ni mẹ́mẹ́ wípé wọ́n wá di yín tẹ́ ẹ bá ti mọ́ kò níjànú kò mú ìjà kankan dání ok ẹ wá ní ògo Ìlọrin ẹ pé Ìlọrin ní ológogoro Ìlọrin ẹ ń pè bàbá Bariga lóko tí wọn ò jẹ́ tèmi ò ní lè wí jáde lẹ́nu mi. àá ẹ wá kó gbogbo wa pọ̀ àá ẹ kó wa pọ̀ ẹ débi wípé bàbá Bàrígò tí ì jẹ́ nǹkan kan wọn ò jẹ́ nǹkan kan àwọn olórin ló gbé wọn jẹ nǹkan bí ó bá jẹ́ nǹkan àwọn olórin ó dọ́dọ̀ rẹ̀ o mọ̀jẹ̀ ń lọ láì yẹn rárá ẹ̀fọ́ríjì mi ti bá ti ń wá bias wàláhì ìdáníyàn bias wá bíbáyìí. tí bá ti ń wà bias ọlọ́mọ́sà foríjì mi àáfàá náà káwọn náà foríjì mi tọ́rọ̀ mi bá ti ń jọ bí ìgbà pé mo fẹ́ máa wà bias ọ̀rọ̀ ní ń gbé mi mo fẹ́ wà bias mo fẹ́ wà ní wọ̀ntúnwọ̀nsì mo kàn fẹ́ clear wípé n tẹ́ ń ṣe yẹn ẹ dákun ẹ lọ wà wọ́ ẹ̀ bọlẹ̀ kó dáa tíjà bá ti dé ẹ mọ̀jà máa rárá bú fúnra wa mọ́. ẹ ṣeun gan Adam Ayinla no you, you are okay masha Allah ẹ méjì àmọ́ rárá bú fúnra wa mọ́ àá mọ́tò tẹ mọ̀ wípé ògo Ìlọrin ò béèrè rẹ̀ ẹ sì ti ń sáré sọ wípé ní president wa ló béèrè mọ́ tó bá dóun ló béèrè mọ́tò mo fi ọba tó dá mi búra hàn pé mò ń sọ àwọn yẹn ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́ èmi ò mọ̀ sọ o tó mi ò mọ irọ́ pa níjọ́ tán lẹ́nu ìfẹ́ fún wa mọ́tò tí àwọn kan tì sí wa wípé ẹja gba mọ́tò tí wọ́n ń sọ wípé ẹja gba mọ́tò lẹ́nu wọn lọ́hùn tí wọ́n ń sọ wípé ó kọ bàbá àwọn ló kúkú fi tajà èmi kan ti fẹ́ wọ láì yẹn tán wípé wáyé pé bẹ́ẹ̀ náà ni bàbá màríkà ló yarí pé gbá ni àfẹ́ àfẹ́ àfẹ́ àfẹ́ àfẹ́ àfẹ́ mo ní kí ló dé wọ́n ní àwọn ọmọ ẹni yìí dáadáa ni o wàláì sọmọbi láì làásìn òun náà ló padà tú àṣírí gbogbo ayé pé ẹ wá gba mọ́tò lọ́wọ́ wàláì sọmọbi láì làásìn mo ní ẹ̀ wọ́n ní ẹ̀ à mo yọ ọwọ́ mi dá ọ̀rọ̀ ẹni mo sọ ń jọ sí ni wọ́n lọ kọ́ọ̀tì tí wọ́n sáré lọ kọ́ọ̀tì ẹ̀ tí mò ń sọ mò ń sọ ọ̀rọ̀ ọ̀nbì àmọ́ ń kò tí àwọn tó ń sọ̀rọ̀ yẹn mo wá lò ní dọ̀míru ara mi wọ́n dẹ̀ lọ kọ́ọ̀tì fídíò yẹn níjọ́ wọn sáré gbé jáde ni mo fi jáde ni mo fi ṣe mo fi takò ẹni tó bá rántí so bàbá rí gàgangan lèmi mọ̀ tó sọ wípé àfẹ́ kẹ́ńkálùkù náà tó wá sọ wípé tọ́ tó bá rí báwọn nítọ̀ ẹja ya ẹja ya yọ̀ǹda súnmọ́bìlá ilẹ̀dí láìlá ìlàhùwà ní tí mo mọ̀ ń parẹ̀ ní sọ yìí tí nǹkan mi bá wà ń bẹ̀ tí ó hàn sí mi lókù àmọ́ wàláhì súnmọ́bi la ilẹ̀dí la ilaha illa huwa ní tí mo mọ̀ nípa ọ̀rọ̀ mọ́tò òun ni mò ń sọ yìí ẹ dákun ẹ má bà wá ló kọjá ẹ nítorí pé ẹ ń bínú síra yín ẹ má pè wá ló gógóró lọ́rìn ẹgbẹ́ tí bàbá wọn bá lọ́rìn sáyẹ̀nsì wí ẹ má jẹ́ ó kọ tí wọ́n sáyẹ̀nsì ó kọ tí bàbá ẹ̀ má má gba sáyẹ̀nsì a sì torí ọ̀rẹ́ torí ọ̀rẹ́ a ti fẹ́ máa dá sí àwọn àgbàlagbà nù kódà. kódà ẹ dákun kí ló wá wú gbogbo ọ̀rọ̀ yìí ibi tí ń bọ̀ ní mi fẹ́ pẹ́ lérí fídíò yìí mi fẹ́ pẹ́ mi fẹ́ kí fídíò yìí wọ one hour kó lè wúlò fáwọn tí ó wò amina ya allah mukadam alifulani àbí alifindiki wallahi Musliu Olúmidé ní tó bá wù ọ fẹnu rẹ sọ ní tó bá wù ọ fẹnu rẹ sọ ẹnikálukú ni ó kẹsàn tó bá wá ṣe láyé ẹni tí ń lo Facebook rẹ fi ṣe wáàsí ó rojọ́ lọ́dọ̀ Ọlọ́run ìwọ tó ń pàpè mọ́ra súnà tó ń láníyàn mi lábẹ́ rẹ̀ ó rojọ́ lọ́dọ̀ Ọlọ́run ìwọ tó ló wá ṣe collection bí sàkámà ti ń ṣe yìí tó jẹ́ pọ́tọ̀ ní ti ń bẹ lánìyàn rẹ̀ ó rojọ́ lọ́dọ̀ ọlọ́run ìwọ tó ń wá sérí program wá kọ́mẹ́ǹtì lérí tí ó hàn sí ọ tó yẹ pẹ́ni tí ń ṣòdodo ọ̀ ń pè nírọ́ ó rojọ́ lọ́dọ̀ ọlọ́run sótìyé gbogbo ẹ̀yin tẹ́ ń like love alábòsí tẹ́ ń like love alábòsí ipe máa ṣe èso kí Islam lè máa dàrú wàláhì ẹ̀ rojọ́ lọ́dọ̀ ọlọ́run iná ń bẹ àlìjẹ́nà sì ń bẹ èèyàn náà lọ́lọ́run sì fi kó sí méjèèjì èyí tó bá wù ọ̀fọ̀ ara rẹ̀ sàlẹ́sà ń bẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ eré ojú ọ̀nà làwa yìí wà ọlọ́run mọ́sà fi ìyà ẹni tó wà ẹ̀san ẹni tó wà lójú ọ̀nà ọlọ́run mọ́sà fi san wa tó bá yẹ pé ní ìjàmbá là fi kíní ṣe àfi mọ́ protect Islam àtàwọn àgbàlagbà ìyà náà kọ́lọ́run fi jẹ wá. kó mo ṣe wá wí fún wa ọlọ́run kó fi ṣèdájọ́ láàrin ẹ̀yin náà tó bá pọ́ lọ́hùn lẹ́bí ìjà tó tọ́ Ahmed Mukhtar yálà bíi ti káàsì irọ́ ẹ̀ mọ́ tanra yín wàláì jálàbí kankan wo àwọn èèyàn dínkù lé oúnjẹ àlàbí wàláì súnmọ́ bíi láì làásà àwọn èèyàn dínkù nílé oúnjẹ àlàbí wàláì àwọn èèyàn ń ṣe jálàbí sí ni mo fọba tó dá mi búra ọ̀nà tẹ́ ń gbà fi ṣe dá wà ẹ fẹ́ gba nǹkan lọ́wọ́ yàn ẹ wá ń fagídí mu mo gbọ́ kíní kan lọ́dọ̀ ọmọ ìyá rere lánàá ó sọ ìtàn kan jẹ́ sáré sọ̀tàn yẹn ó ní bàbá kan ń bẹ kò màlúwa láṣe tó bá fẹ́ sàlùwàlá ẹsẹ̀ ni ó ti kọ́kọ́ gbé yóò sin ẹsẹ̀ tán yóò wá fọ ojú yóò wá pa orí yóò ṣẹ̀ṣẹ̀ wá fọ apá yóò wá fi mu yóò wá parí àlùwàlá síbi pípa etí wọ́n ní àáfàá kan ó wá fẹ́ kọ̀rẹ́tì bàbá o kò wá mọ̀nà tí ó fi gbà kọ̀rẹ́tì bàbá yẹn ó wá wò pé ah, ọ̀nà wo lòun lè gbà ó wá dúró wájú bàbá wa ní kọ́dírì kọ́dírì wọn pe ọmọ láti jìnnàjìnnà a ọ máa lu aláṣẹ ó yá mọ̀bọ̀ yàn àyè mọ̀bọ̀ ń bì báyìí ọ wá ń ṣe àlùwàlá wá gbé àlùwàlá láti ẹsẹ̀ kọ́dírì ọ máa lu aláṣẹ ó yá dúró jẹ́ nǹkan bí ṣe ń ṣàlùwàlá bàbá yẹn náà wá jáde pé a jẹ́mi náà wò bí ó ṣe ṣe ń tòótọ́ bàbá yẹn wá wò ó wá rí bí àfa yìí ṣe ṣe àlùwàlá ó wá ní àfa wá ṣé bí wọ́n ṣe ń ṣàlùwàlá náà èmi gan ò mọ̀ látijọ́ yìí àmọ́ fún pé bọ́ọ̀yẹ sọ ìyá èmi náà ti wá kẹ́kọ̀ọ́ látara rẹ lónìí èmi náà ti wá má lù aláṣẹ inú ẹ wo ikímọ̀ tó fi ṣe wáàsí fún bàbá àwọn tó fi kọ̀rẹ́tì bàbá àwọn tó bá jẹ́ pọ́ ọmọ tí ò lójú ti kan tó bá lọ bá bàbá àwọn pé bàbá olódo niyín ẹ má lù aláṣẹ ó wá lọ gbé fídíò rẹ̀ sí òkè báyìí lórí Facebook wọn á sọ pé ẹ̀yẹ ẹ kọ́kọ́ wo fídíò yìí ná orí bàbá yìí ṣe ń sàlù àlá ẹni pé bàbá yìí ò ní làákà ìbọn ṣe dàgbà tó tí bàbá àwọn bá rí fídíò ṣé yóò gbọ́ wáàsí rẹ̀ òun ló dà ságídí ni yóò wá lọ mọ́ mú ẹ́fídẹ́ǹsì tí ò sí nínú súnà yóò wá lọ lè mọ́ mú wá láti fi báàkì ara rẹ̀ ẹ ń sọ pé ẹ ń takò jálàbí ẹ ń takò jálàbí ẹ wá fi wé bilhikma walmọ inzotil hasana ẹ fi sọ bó làwọn yóò ṣe kú òun bẹ́ẹ̀ èmi kẹ́ ẹ ṣe wàláhìí tàlà èmi kẹ́ ẹ ṣe mo fọba tó dá mi búra alájọ tán ti bí mi nǹkan ọ̀kan tí mo lọ lójú ọlọ́rí òun náà ni oògùn fo wọ́n fún mi ní imí oòrùn táwọn ń pè ní imí ọjọ́ wọ́n ní kí n lọ kí n wá dà sínú kẹrosin kí n wá fi pa ẹ̀yìn mi pé fún ifo kẹyọ̀ kan tí mo lọ rí lójú ọlọ́nu èyí sì gbé kòkò kaná rí bèlè ta sí pé ń jó nǹkan mo fọba tó dá mi mo fi búra èyí sì bá bàbá tó bí mi bẹ́ẹ̀ bàbá mi ò sì bá bàbá tó bí wọn bẹ́ẹ̀ lọ́wọ́ àdì dáadáa fàgbà sàkámọ̀ bàbá tó bí mi máa ń sọ ni wípé ẹ̀yin tẹ́ ń jógun tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àgámọ̀ ọ̀pọ̀lọ́ tẹ́ ẹ jó yóò dì mọ́ yín lọ́rùn ẹ tẹnumọ́ àwọn fóúnjálàbí àwọn fóúnjálàbí ta ló sọ fún yín pé ókè tí n bá sọ tí ń jẹ́ jálàbí fún yín àti iṣẹ́ tí wọ́n ń ṣe nínú jálàbí ẹ tún ní dìfẹ́ǹdì jálàbí àwọn jálàbí kan bẹ wàláì wọ́n wà àlìjánnà wàláì tàláì wọ́n wà àlìjánnà ó dìpẹ́ǹd lérí irúṣẹ́ tí wọ́n fi jálàbí bẹ́ẹ̀ ilẹ̀ sọ́n jálàbí ẹ̀yin ilẹ̀ sọ́n jálàbí àwọn kan ń bẹ agbọmọlà ni wọ́n wọ́n mọ ewé àtegbò ọmọ tí bá ń dákú kí ni wọ́n lè fún un mu tí òfin ní dákú mọ́ ẹni tó yí ojú bá ń dà láàmú wọ́n mọ kí ni wọ́n lè pò fún un tí òfin ní ní òyì ojú mọ́ àwọn kan ń bẹ jẹ̀díjẹ̀dí ni wọ́n ń dì pẹ̀lú ọ́sà lẹ́lòmíì ń dì pẹ̀lú ẹlòmíì ń bẹ yóò kàn sọ fún ọ náà ni wípé ewé yìí gbó kọ fún omi rẹ tó bá fún omi rẹ bú sínú omi ayẹn bú sínú omi ìwẹ̀ rẹ̀ ó máa ń protect àwọn ẹ̀mí òkùnkùn máa ń sá fún ẹni tí ń bá ń lò gẹ́gẹ́ bá a ṣe ní hustuli indi tí wọ́n ń tà fún wa lọ́dọ̀ àwọn alùsùn náà ta a ní èso ajíwá gbogbo ẹ̀ oríṣiríṣi hùn tó yẹ pé àwọn gbígbó yẹn anti spiritual ni wọ́n bẹ́ẹ̀ náà ló wà nílẹ̀ Yorùbá náà ẹnu ẹ lọ gé orí ọká ìyẹn jó ẹ mú èkúté ẹ ṣéun gbogbo kíní kan ká sín gbẹ́rẹ́ sí gbogbo ẹ̀yìn ọrùn gbogbo yíhun lèmi mọ̀ tẹ ẹ kájọ mọ́ tako àwọn lèmi mọ. èèyàn mọ ògùn ọmọ tí ń dákú ẹni ó gbogbo ọmọ kú tán èèyàn mọ gbogbo ìyàwó wọn padà ń lè ni. nígbà tá aráwọn tó máa gbó tí wọn tá bá aráwọn tó máa gbó tí wọn ò ṣe fún àwọn ọkọ kí wọn lè máa jiná kí wọn jiná lọkùnrin ẹ jẹ́ ká fi bẹ̀yẹn kalẹ̀ ibi tá à ń lọ ni wípé ẹ ṣeun jàre Hasan Taiwo Mudazir go straight to the point please àpẹẹlú ògọ́lẹ̀ ẹja lọ́bẹ̀ ibi tá à ń lọ ni wípé ọ̀rọ̀ wa ń ṣẹlẹ̀ wípé ẹ mú wọn ní provide us nursery àwọn kan kọ justice for Nasirudeen àwọn kan sọ pé show us Nasirudeen èyí tẹ̀mí rò pé ó yẹ kí brọ́dà wa ó ṣe ni wípé Nasiru ẹ mọ̀ sí mi gbọ́ èmi ò sọ pé ẹ lu ọmọ mi èmi ò conclude pé ẹ lọ lu ọmọ mi ọmọ tó jẹ owó gangan tẹ́ ẹ ló gba owó two point four million àti hajj tẹ́ ló pa ẹ tẹ́ lóun ló jẹ gẹ́gẹ́ sì ti fún lówó ẹ̀ tó sì mọ súrà yẹn súrà tó tọ́ ha tó kà á ẹ mọ́mọ́ yẹn wá sórí screen ojú fóònù yín ẹ gbé sí live show ó yá bọ́ọ̀yà yín wá ṣiṣẹ́ owó tó gbà two point four million tó gbà tó dídí ájì ó yá wá ṣiṣẹ́ rẹ̀ ó yá ká tọ́ wa fáwọn èèyàn sàlámù alẹ́kùn ọ̀rọ̀ tán kí ló wá fa ọ̀rọ̀ ẹ̀ ń gbẹ́mi lẹ́sẹ̀ ẹ̀ ń ṣe kínní kan ológogoro lọrin kí ló kan ògo lọrin sógo lọrin ní ní challenge ẹ dákun ẹ muslim jàre sógo lọrin ní challenge yín tó bá yẹ pé ẹ bá wá fẹ́ bú ògo lọrin ó yẹ kẹ́ ẹ wo àwọn òwò lẹ́jọ́ níra lẹ́jọ́ ní clash nínú ògo lọrin ó yẹ kẹ́ ẹ wo tìrú wa yìí àwa àti yín ò níjà gbogbo ìgbà tí n fẹ́ pè yín láyé ọ̀gá mi ọ̀gá mi ọ̀gá mi bí ti ń pè yín nù sáà náà wá jóló gogoro ni ẹ wo ti bàbá akéwùgbèmí ẹ̀yìn àti wọn ò níjà mo wo láì fún yín kan jò ní bàbá akéwùgbèmí ló pè yín bàbá ń ògo lọ́rìn ọ̀rẹ́ yín ẹ babalágbó jí ń bẹ gbogbo àwọn yẹn pọ̀ ń àwọn mìíràn bẹ tẹ̀jọ wà ni wọ́n tẹ̀jọ níjà ní kankan. ẹ dákun ẹ dákun torí ní kí àmọ́ mo sáré question yín ṣe rí ọ̀rọ̀ ìtajà ó pín sóríṣiríṣi kò sí tó burú bí kí èèyàn complain fáwọn àáfàá wípé àáfàá yìí ta ẹ jẹ́ ká ya abẹ̀ òun fẹ́rẹ́fẹ́ mo fẹ́ káwọn èèyàn ṣàǹfààní bíbà yìí kò sí tó burú bí kéèyàn lọ bá àáfàá wípé mi ò ta kí làáfò kàn ṣe ṣe rí àwọn ikhwanu shayatin àwọn àlìjànú ni wọ́n ní ọlọ́run pè ní ikhwanu shayatin nínú alukura'an kìí ṣe dandan ní ìbọ̀ wá ẹ farabalẹ̀ bá ti ń bẹ́jú mi ní sọ̀rọ̀ ń parẹ̀ mọ́ ẹ̀yin lẹ béèrè question ẹ fara balẹ̀ ẹ balẹ̀ ikhwanu shayatin àwọn làwọn jinnu mélòó ni oríṣiríṣi àwọn àlìjànú tá a ní allahu akbar àlìjànú tá a ní mẹ́fà ni wọ́n oríṣi àlìjànú tá a ní mẹ́fà ni wọ́n ọlọ́run tó dáa fún ọ̀rẹ́ mi ọ̀gá. ẹ ṣeun èmi náà ti rí i pé máìkì yẹn mi ìcháàjì ẹ̀ ṣé ẹ ti ń gbọ́ mi báyìí tẹ́ ẹ bá ti ń gbọ́ mi báyìí ẹ jẹ́ mà. salaam aleykum kò sọ̀rọ̀ bá ẹ mo ti rí èmi náà ti rí ẹ ṣeun. ẹjẹ ń chájì máìkì yìí díẹ̀ àmọ́ ẹjẹ mímọ́ bá a lọ báyìí ń ṣàlàyé nípa ọ̀rọ̀ ìtajà tí brọ́dà wa yẹn béèrè mi ò lórúkọ wọn kà dáadáa mi ò lórúkọ wọn kà dáadáa àmọ́ ń ṣàlàyé nípa rẹ̀ nísìn ń ṣàlàyé nípa rẹ̀ nísìn léyìí tí ó sì yé wa yé kéèké ọmọ lálẹ́ yìí yìí fún ọ ní àwọn ẹ̀rí tó gbádùn ni o ó wù mí kí máìkì yóò ṣiṣẹ́ ni torí wípé ìfẹ́ fi àmọ́nàtòlẹ̀ ẹ̀lmíyà ìfẹ́ fi pamọ́ ẹ rí i pé ọ̀rọ̀ àfáwà abdulfata àrídésì òní mò ń sọ lọ tí máìkì fi kú mo wá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ mo fẹ́ kí máìkì yóò charge fún ìṣẹ́jú méjì ẹ̀yin tá ìwò mi ẹ dákọ̀ ẹ bá mi share program yìí mo fọ́ lọ́ọ̀mẹ́ yìí ẹ bá mi share rẹ̀ ẹ dákọ̀ ẹ bá mi share rẹ̀ ẹ bá mi share rẹ̀ àwọn èèyàn tí share program yìí dáadáa ẹ bá mi share rẹ̀ mo tẹ̀ jẹ́rìí àwọn tèmi àwọn tèmi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n share rẹ̀ inshallah ẹ bá mi share rẹ̀ ẹ jẹ́ yan máìkì yẹn padà báyìí ó yẹ kó ti ó yẹ kó ti ṣáàjì báyìí díẹ̀ mo fẹ́ kó clear dáadáa mo fẹ́ kí ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ jẹ́ kó clear dáadáa torí wípé mi ì fẹ́ fi àmọ́nà ìmọ̀ mi ì fẹ́ fi pamọ́ ẹni tó bá kọ́ ọ ní nǹkan jáyé ó mọ̀ mo ní àfáà Abdulfatai Aribidesi <clears throat> àfáà Abdulfatai Aribidesi mudiru alu ta'alim ta'alim la arabi al-islami mo ní ọ̀rẹ́ mi òun ló kọ́ mi ní rúkìá mo wá sọ bóòlè mi àti wọ́n ṣe jọ rí mo ní àbá àríbidé sí àjọṣe dípúlọ́mà ni ní 2005 àtúnwájọṣe dìgírì ni ní Bayero University Kano bẹ̀ láti jọ parí èmi pẹ̀lú àfàlà wa rẹ̀ débi wípé nígbà tí ọlọ́run fi ìmọ̀ rúkìá yìí mọ òun tó wá nídìí àwọn wo ni ó ràn lọ́wọ́ ń bẹ́ẹ̀ torí pé tẹ bá ń ṣe rúkìá fẹ́ntálìjàn ló ń bẹ láàrẹ̀ wọ́n mọ̀ jà pitapita èmi ni mo máa ń lọ gbá a mú tọ́mọ níta làkọ́kọ́ ọmọ sẹ́ àfa àríbidé sí èmi ọ̀rẹ́ rẹ̀ Yusuf Sakama yìí mo máa ń pa àlìjànú níwọ̀nba ibi tọ́lọ̀ fi hàn mí bẹ́ẹ̀ mo wá ní mẹ́fà lóríṣìí àlìjànú ọ̀rọ̀ ọ̀sẹ̀ tájà mo fẹ́ sọ o mo ní mẹ́fà làlìjẹ̀nu àkọ́kọ́ àlìjẹ̀nu tí kọ́kọ́ máa dààmú ọmọ ẹ̀dá láyé òun náà ni àlìjẹ̀nu tí máa ń rìn nínú atẹ́gùn táwa lè rí táwọn lè rí wa táwa ò lè rí wọn ẹ gbọ́ àwọn àlìjẹ̀nu tí máa ń rìn nínú atẹ́gùn ọlọ́run fún wọn níyọ̀ǹda láti rí ọmọ èèyàn àmọ́ ọlọ́run ò fún ọmọ èèyàn níyọ̀ǹda láti rí àwọn àlìjẹ̀nu inú àwọn àlìjẹ̀nu yẹn là máa ń rìn lọ tí yẹn máa kọlù wọn tí wọ́n máa kó sọmọ èèyàn la èèyàn tí wọ́n lè kó sí la wọ́n wà èèyàn tí wọn ò lè ríbi kó sí la wà àwọn àwọn ni wọn ò lè ríbi kó sí la wọ́n tí àsìkárù rẹ bá pọ̀ àlìjẹ́ náà ò lè ríbi kó sí ọ̀la tí ìdárúkọ ọlọ́run rẹ bá pọ̀ wọn ò lè ríbi kó sí ọ̀la ìwọ tó yẹ bá bá wọn ṣe oògùn bú láwọn oògùn dúdú bú àlìjẹ̀nú àlìjẹ̀nú rẹ tí ò tọ́ yẹ bá wọn ṣe àlìjáná ò ní kó ṣe ọ̀la àmọ́ tí ọba ní okọ̀ ọlọ́run dáadáa lẹ́nu tọ́ ni nínú ẹ̀jẹ̀ tọ́ ni lára tó jẹ́ pé ní agbára òkùnkùn lọ gbára lé àlìjáná ò kó ṣe ọ̀la nírọ̀rùn torí pé ìwòye sẹgbẹ́ ológun wọ́n ju ológun lọ oríṣi àlìjáná kanu tí wọ́n bá wá kó sí nílá iṣẹ́ wo ni wọ́n máa ń ṣe inú ara wọ́n máa jẹ́ kí ìkórira wọ́n máa kó ìkórira sára ẹlòmíì yóò kàn rí wípé gbogbo ayé ò gba tòun wọ́n lè wà lára ẹlòmíì ìkórìíra dẹ̀ ní tí ń bá ń tajà táwọn èèyàn bá ti fẹ́ràn ẹni tí ń tajà wọn ò ní rajà lọ́wọ́ rẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi aburú ni wọ́n máa ń ṣe inú ara ẹ̀dá láwọn àlìjànú yẹn. ẹja máa sọ ọ lọ báyìí ẹja kò ní kí n fi máìkì yìí lẹ́nu tó bá yá tán padà máa lò kó charge me five minutes. ṣé ń gbọ́ mi báyìí ẹ lákòótẹ́ bá tún gbọ́ mi báyìí ẹ jẹ́ kí n mọ̀ ẹ bá ń gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀ níbi kọ́mẹ́ǹtì ẹ dákun ẹ jẹ́ kí n mọ̀ lábẹ́ kọ́mẹ́ǹtì ẹ bá tún gbọ́ mi. yes oríṣi àlìjàn ló kanu. No àlìjẹnú ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn àjẹ́ máa ń lò bó làwọn àjẹ́ ṣe máa ń rí wọn lò wọn ò bí àlìjẹnú wọn ò bí àjẹ́ kan dáa kó sọ wípé wọn ò bí àjẹ́ kan dáa kó sọ wípé òun ju àwọn àlìjẹnú lọ kò sí àjẹ́ tó tó àlìjẹnú wọn ò tó àlìjẹnú àlìjẹnú ju àjẹ́ lọ. torí wípé ní àlìjànú náà làwọn àjẹ́ máa lò ẹ òun làwọn àjẹ́ máa lò bá wà gbogbo rí bọ́n sí máa àti àwọn nínú fíìmù. náà ń bọ̀ ẹjẹ́ ń lọ ọ̀kan lọ́mọ ń ó ní tí mo fẹ́ ẹ káàbọ̀. òun ni àwọn máa lò tí bá sọ wípé ní tí wọ́n máa ń ranjú wọn tó sọ pé kí kinní kan báyìí kó lè ṣẹlẹ̀ sí lágbájá ọmọ làkàṣègbè tí wọ́n bá ti wí hun ìyókù kù sọ wá àlìjẹ̀nu àjẹ́ ò lágbára kankan máa àlìjẹ̀nu ni ó pìkì àwọn ni ó dìde on behalf of the witches uh, voice àwọn ni wọ́n lọ́ọ́ máa ṣiṣẹ́ irú iṣẹ́ tán bá wá ràn kó lọ́ọ́ máa ṣe láàrin ẹnu bẹ́ẹ̀ wọn ni kó da kúrúkù sáà sí láàánú o wọn ni kó da ìkórira sí láàánú o wọn ni kó máa sàárẹ̀ kan ni o ibi tá àlìjẹ̀nú wọn ti mọ̀ ṣiṣẹ́ nu oríṣi àlìjẹ̀nú ẹlẹ́ẹ̀kejì nu àlìjẹ̀nú ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àlìjẹ̀nú òun ni àti àṣàṣì àwọn aláṣàṣì tó máa ń ṣàṣìyàn tí wọ́n bá gbé wò nísìnyí pé ní lágbájá ọmọ làkàṣègbè nǹkan báyìí báyìí kó máa ṣẹlẹ̀ sí ọ sọ bí wọ́n ṣe ń tẹ́kọ̀ọ́fà tàwọn àjẹun bẹ́ẹ̀ náà wọ́n ṣe tẹ́kọ̀ọ́fà ti àwọn tí wọ́n lo àṣẹ ó di mélòó mo fẹ́ mọ̀ bóyá ń bá mi lọ ẹ nọ́mbà tí mo kà á dé 0244 ẹkọ nọmba ti tí mo kà á dé kí ni mo dé nínú oríṣi àlìjànú tí n ti rí pẹ́ kan bá mi lọ yín mọ̀ ká lọ tí n ti wá rí pẹ̀lú ògùn ọlọ́run ń padà ń bẹ̀ ń bọ̀ sí tọ́pìkì mi wọ́n ti ní kí n má àmọ́ níbi tí mo ń lọ mo fẹ́ clear ọ̀rọ̀ ṣe tajà tẹ́nìyẹn ń sọ ni. náà masha allah masha allah tírì ẹ̀ ń bá òun ni ọkọ ọ̀run tóbìnrin máa ń ní àti ìyàwó ọ̀run tọkùnrin máa ń ní obìnrin tó bá ní ọkọ ọ̀run inú àwọn sáyìn tí yóò máa rí ni wípé yóò máa rí wípé ọkùnrin kan wá ń bá òun sùn lójú oorun kódà àwọn a máa wá lójú ayé náà yóò kàn máa fíìlì pé òun kàn ń enjoy yóò sì máa discharge obìnrin máa rí bẹ́ẹ̀ obìnrin tó bá ní ọkọ ọ̀run ìfẹ́ fọ̀rọ̀ gùn púpọ̀ lérí ẹ̀ mo fẹ́ ṣọ́ọ̀tì ẹ̀ tọ́bìnrin bá ti wá lọ́kọ ọ̀run nínú àwọn ìdíwọ́ tó máa ń ṣe fún un wọ́n lè má jẹ́ ẹlòmíì olóyún ẹlòmíì lè lóyún tí wọn ò ní jó sọ̀ láyọ̀ ẹlòmíì lè bímọ yóò lóyún yóò sọ̀ láyọ̀ kò ní gbádùn ayé ara rẹ̀ kò ní gbádùn ilé ọkọ wọn ó gba ẹwà lára rẹ̀ irú wọn lẹ́rìí wọn ó fa ẹ̀ láàrin kan tálíjà náà bá jáde kó lára rẹ̀ tó bá tún ti wọ ara rẹ̀ kò tún ní dùn rí mọ́ kò tún ní dùn rí mọ́ ó lè máa láàmúbọ̀ ọkùnrin ó lè máa ní promise and fail níbi iṣẹ́ ó lè máa ní promise and fail lọ́dọ̀ àwọn aláàánú tí ó sànù rẹ̀ ìmọ̀ ṣẹlẹ̀ sẹ́ẹ̀sì obìnrin sẹ́gun ṣe wá kalẹ̀ fún obìnrin o bẹ́ẹ̀ náà ní ṣẹlẹ̀ sọkùnrin náà tó náà bá níyàwó ọ̀run oríṣi àlìjẹ̀nu ẹlẹ́ẹ̀kẹrin nu ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn àlìjẹ̀nu òun ni ẹgbẹ́ tó máa ń sọ pé èèyàn lẹ́gbẹ́ tó ní ẹ lọ dirù ẹgbẹ́ fún un ẹrù ẹgbẹ́ ò ràn wọ́n o gbogbo márààrún tí mo ti kà yìí nǹkan kan tó ràn wọ́n ju àdìkárù lọ ò sí àdìkárù sọba awalimasa òun ló ràn wọ́n ó ti pé márùn-ún isa abe ó ti pé márùn akọkọ àkọ́kọ́ ni àlìjẹnu direct tí wọ́n kó sí ẹ̀la látinú atẹ́gùn ẹlẹ́ẹ̀kejì ní táwọn àjẹ́ control ẹlẹ́ẹ̀kẹta ní táwọn ológun tí wọ́n control ẹlẹ́ẹ̀kẹrin ní ọkọ ọ̀run ẹlẹ́ẹ̀karùn òun lẹ́gbẹ́ márùn ni tí bá wá ń pe get out tí wọ́n bá wá ń tí wọ́n bá wá ń tí wọ́n bá ti wá wà nínú ẹgbẹ́ wọn wà ní ẹgbẹ́ ń dààmú rẹ̀ gbogbo àgbákò tí ń ṣẹlẹ̀ sáwọn ta kàràtẹ̀ kan tá ní oríṣiríṣi àwọn àlìjánu ní máa ń fa yìí ṣẹgẹ́tì tá láwọn àlìjánu ní máa ń fa òun náà ní tẹgbẹ́ náà máa ń ṣe fún yàn tí a bá ti lè wà nú ẹgbẹ́ òun tán ní èèyàn wà nú ẹgbẹ́ àlìjánu ní kò sí ti ń jẹ́gbẹ́ gbogbo àdáwò tí máa ń bá àwọn ta kàràtẹ̀ kan náà ní máa ń bá ru wọn náà ṣe márààrún àlìjánu ni wọn ẹlẹ́ẹ̀kẹfà àwọn náà ni àwọn kúwàtòláyìn àwọn alágbára ojú tó yẹ pé wọn ò gbọdọ̀ fi ojú rí orin rere tó máa fojú rí yàn báyìí tó máa wo nǹkan báyìí nǹkan wọn ó bàjẹ́ ẹlẹ́ẹ̀kẹfà nu ọ̀rọ̀ pọ̀ lérè lẹ́yìn náà àmọ́ torí ibi tá à ń lọ mo kàn sáré yà síbẹ̀ ẹni tó wá béèrè wípé ṣé lè wo ẹsẹ̀ yẹn ṣàlàyé fún ọ sọrí gbogbo àwọn nǹkan tá a sọ pé àsìkáàlù ló ràn yìí àwọn ewé kan náà ń bẹ tó já sí wípé ní kódà nílẹ̀ lárúbáwá gbogbo àwọn kústùlì indi tẹ́rí tá a máa ń rà lọ́dọ̀ àwọn alùsùnà yẹn tán máa ń tà fún wa kústùlì indi egbòogi ni ẹ gbọ́ egbòogi ni tó jẹ́ sunnetic medicine egbòogi ni albert sauda aragi ni wọ́n ti yọ òróró ni o o èso kan ni wọ́n wàá yọ òróró lára rẹ̀ òróró yẹn ni tó bá fi para kíní ti dèèwọ̀ fún àwọn àlìjẹ̀nú dèèwọ̀ láti súnmọ́rú ẹni bẹ́ẹ̀ tí a bá mú abasada ọba kérúkìá sí tó o bá mú òróró yẹn fúnra rẹ̀ ó wà powerful torí pé wọ̀ ni fáwọn ẹ̀mí òkùnkùn láti dọ́dọ̀ ẹni tó bá mú àbí tó fi para bẹ́ẹ̀ náà ni kústùlì indi téèyàn bá dà sínú oyin téèyàn bá mú èèwọ̀ ni fálìjẹ̀nú tó bá wà nú ara láti dún bẹ́ẹ̀ ara ò ní ó gbọ́dọ̀ jáde àtàwọn nǹkan míì tá a máa mísì mọ́ so gbogbo àwọn ewé yẹn tí wọ́n níyẹn ilẹ̀ lábáwá làwọn yẹn wà ọlọ́run wá kẹ́ ilẹ̀ yorùbá náà débi wípé àwọn ewé kan ń bẹ nílẹ̀ yorùbá yìí náà àtẹgbòogi oo ìrùpẹ́ ń gbọ́ mi àwọn ewé kan náà ń bẹ nílẹ̀ yorùbá yìí tó jẹ́ pé èèwọ̀ ni fún àwọn ẹ̀mí òkùnkùn láti láti sún mẹ́ni tó bá fi sára ìwádìí jẹ́ ká mọ̀ wípé ní èpo ọ̀bọ̀ èpo ọ̀bọ̀ aragi ni wọ́n ti gé aragi ni wọ́n ti họ tí wọ́n bá họ èpo ọ̀bọ̀ ni tí wọ́n bá sá tó bá gbẹ téèyàn bá lò ó kàn fomi pò pọ̀ báyìí fi rárá èèwọ̀ ní fáwọn ẹ̀mí òkùnkùn láti súnmọ́ téèyàn bá sọ wípé òun ò tà ìyẹn sọ pé òun ò ta ní ṣọ́ọ̀bù ìyẹn wá wò pé ní epo ọ̀bọ ni ọwá lọ wọ́n léèwọ̀ ní fáwọn evil spirit lẹ́yìn ìgbà tó ti ní ọlọ́run tán tó ti gbára lé ọlọ́run ọtọ́ wá wò pé jẹ́ kí n lo èèwọ̀ wọn yìí náà ọwá pe epo ọ̀bọ papọ̀ mọ́sẹ̀ dúdú ọ̀gbọ́ ọwá ń fi epo ọ̀bọ yẹn ó fi kó ọṣẹ dúdú ọwá fi ń wẹ̀ kò sí ní tó burú ń bẹ́ẹ̀ bó ti jẹ́ pé mo fọba tó dá mi búra yìí bó ti jẹ́ pé mo fi ọba tó dá mi búra yìí èmi ò ní ju àtikáàrù lọ tí mo máa ń ṣe mi lọ́ṣẹ dúdú tí mo ń wọ àmọ́ àgbọ́yé mi jẹ́ kí n mọ̀ wípé àwọn tí wọ́n lo ọṣẹ dúdú yẹn èmi ò takò wọn tó bá ti jẹ́ wípé kò ju àwọn nǹkan tá a wí yìí lọ. àwọn ewé tọ́ni tó ń pè ní ewé rẹ́rìn-ín kò mí ewé àjòfòlé gbogbo àwọn ewé òun èèwọ̀ ni fún àwọn evil spirit wọn èé fẹ́ gbóòórùn rẹ̀ tó bá bi sára gbogbo àlìjẹ̀nu tí máa ń bẹ ń tòsí wọn mọ̀ sá kò sí ní tó burú bí kéèyàn gùn pọ̀ kó wá fi kó ọṣẹ dúdú kó fi para kó òórùn rẹ̀ lè máa lé àwọn evil spirit lọ èyí tẹ̀mí ò fọwọ́ mọ́ ni pé kó lọ máa mú nǹkan abẹ̀mí bí eré èkúté odidi eyín eyín ọ̀bọ orí odidi ọ̀bọ kó wá máa gbé sí kòkó máa jó odidi èkúté kọ́ wa lọ́n fi ń wẹ̀ kí lè rí èkúté ní í ṣe ẹni tó bá jó orí èkúté ó súnmọ́ kó jó orí èèyàn ẹ bá fẹ́ bú ebu ẹ̀tún wa bú bálàyé yóò bá yé yín bàbá amúlùdù sọ pé àgbọ́yé ni ò sí fún yín so fún ẹni tó béèrè pé síyẹn lè wẹ̀ ẹsẹ̀ ìtajà ìyẹn lè wẹ̀ tó bá jẹ́ pé àníyàn wípé ọlọ́run lèèyàn gbára tì lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ah, wọ́n ní kinní yìí wọ́n tẹ èèwọ̀ ni fún àwọn evil spirit tí wọ́n bá gbóòórùn rẹ̀ wọ́n máa ń sá fún yàn ká èèyàn fi protect kálíjà nínú mọ́ fi máa kó síyàn láà náà ni àmọ́ ọba gbogbo ẹ̀ ọba gbogbo ẹ̀ ọba gbogbo ẹ̀ òun náà ni adkaru sọba a wàlmasa kíni asibahana wa asibah alimulkulillah alhamdulillah ilaha illallah wa adawula sharikalahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir gbogbo àwọn gbogbo àwọn a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq àwọn bisimilahi alladhi la yadurru ma asmi shay'un fil ardi wala fis samai wa huwa sami'un alim gbogbo àwọn kìíní yẹn ayatul kursi yù kúlíwọ̀ allah kúlíwọ̀ a'udhu bi rabbil falak kúlíwọ̀ a'udhu bi لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير Ànábì dídé yẹn bá ṣe ọgọ́rùn-ún rẹ̀ lóòjọ́ gbogbo tí ń jẹ́ ẹ̀mí òkùnkùn agbára wọn ò ní káyàn wọ́n tún wá pa gbogbo iṣẹ́ ẹbú tẹ́ni ń ṣe lóòjọ́ wọ́n fi gbólóhùn yẹn parẹ́ wọ́n tún wá fún ní ládẹ́ni tó ṣiṣẹ́ eré hundred lóòjọ́ gba Ànábì ti wí nù. so nídìí eléyìí mo yà lọ́bẹ̀ òun ni torí ẹni tí ń sọ wípé ẹ̀ àfọ̀ ní jálàbí ń dìfẹ́ǹdì sí tó burú bí kẹ́hìn ṣe jálà bí tẹ̀ bá ti ṣe lọ́nà tó tọ́ tó di yé ẹ tó bá ní èpò ọ̀bọ̀ ò lè ṣe kankan àwa náà mọ̀ èpò ọlọ́run ló ní àṣẹ gbogbo nǹkan tó ti yé ajẹ́pẹ́ kábẹ̀ kan gbogbo àwọn kústùlì hindi àwọn abáṣà ọ̀dà àwọn eh, èso ajíwá náà gbogbo ẹ̀ náà kò lè ṣe kankan náà nù. No nítorí pé ilẹ̀ lárúbá làwọn ti wù lójoojọ́ lójú tí àwọn oníṣẹ̀ṣe máa fi bu yín nù wípé nǹkan ilẹ̀ bàbá yín ò jọ yín lójú ọlá pé ilẹ̀ Yorùbá lè pọ̀ bó ti wù ń tiẹ̀ òun ò wúlò àmọ́ nítorí pé abasada wulẹ̀ lárúbáwá òun ló já kóun ó wúlò àbí ọlọ́run ó jòyè yín <laughs> ọlọ́run ó jòyè yín èmi ò tiẹ̀ wá kó yí kó yí yín látọ̀dọ̀ mi ẹni tó yé ó ti yé ẹni tó yé ó ti yé wọn ẹni tó bá yé jẹjẹ wọn ẹ dá mọ̀ kó yé yín ní tá à ń sọ yìí níyàn tó yé bá ti pọ̀jù ẹni tí ò yé lọ gbogbo lẹ́kítọ́rà náà kọ́ ni máa rí ọmọ kíláàsì rẹ̀ kọ́ tán àwọn kan bẹ tí ó yé àwọn kan bẹ tí ò ní yé so nídìí eléyìí wa ẹ dákun torí ọlọ́run ọ̀rọ̀ tí wọ́n pè fún wípé kẹ́ ẹ wá clear òun ni kẹ́ ẹ ṣàmójútó ẹ má fẹnu bà Ògo Ìlọrin jẹ́ nítorí nítorí nítorí pé ẹ fẹ́ wá nǹkan míì wí ẹ dákun ẹ dákun ẹ ṣeun you are very correct sheikh alhamdulilayi tí a bá kó student mẹ́wàá jọ tí mẹ́jọ bá ti mọ̀ téèyàn wí so gbogbo ọmọ kíláàsì ò lè wọn ò lè rí bákan náà so gbogbo yìí tẹ̀ ń sọ ẹ jẹ́ kí n sọ fún yín gbogbo dáwà tẹ̀ ń ṣe gbogbo dáwà tẹ́ ń ṣe ẹ lọ lè change torúkù dáwà yín o tẹ́ ẹ bá fẹ́ káwéèyàn ṣe súnà nítòótọ́ súnà náà ní ọ̀nà tó dáa jù kéèyàn ṣe súnà nẹ́bì náà ló dáa jù lọ́nà tó yẹ kéèyàn ṣe òun náà ló ṣe fi gbé ayé anabi ní taraktu fíkún taraktu fíkún amroin wàlà tẹ̀dílùhà aw kama qala ó ní kìtàbùllàhi wa sunnatu rasulullah alukurani atadis òun náà ni mo fi kalẹ̀ fún yín alukurani àti sunna òun ni mo fi kalẹ̀ fún yín sunna kí ni jẹ́ sunna òun ni tá ànábì bá wí lẹ́nu pé ẹ máa ṣe sunna ó di sunna ní táwọn sàábé bá ṣe tá ànábì ò sọ wípé ẹ gbọ́dọ̀ ṣe é mọ́ tí ṣe ń sojú ànábì tá ànábì.